agbára rẹ̀ agbára rẹ̀ agbára rẹ̀ ni mo fi ń yan o. èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò hà ti wà ìrànlọ́wọ́ mi ti ọwọ́ ọlọ́run wá ẹni tí ó dá ọ̀run òun àti ayé ọpẹ́ pàtàkì pàtàkì ní ọwọ́ ọlọ́run ọba mi àlọ́ràbí ọba tó tọ́ lé ayé ro ògbìgbà tí ń gba láìlára ọpẹ́ pàtàkì ó mo fi kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki gẹ́gẹ́ bá ṣe mọ bá ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó bá ti rí èmi olólùfẹ́ yín ọmọ yín Olúwatóyìn Òkì kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ lógún ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò Miliki Express kí ni kí ẹ máa retí lẹ́ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn gbajúmọ̀ olóṣèré níkọ̀kọ̀ àwọn ògo tuntun náà nǹkan tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà a máa mú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan wá náà nípa gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ sí wọn abala movie trailer. àwọn sinimá wo gan ló ṣẹ̀ṣẹ̀ jáde àwọn sinimá tó ń trend tó ń gbóná lọ́wọ́lọ́wọ́ ní ẹ̀ka tíátà bíbá ilẹ̀ tí máa ní àǹfààní láti máa wo díẹ̀ nínú wọn. àwọn abala bíi up close and personal àgbéyẹ̀wò ìgbésí ayé àwọn olóṣèré wa lọ́lọ́kan òjọ̀kan lóríṣiríṣi gbogbo ẹ̀ la máa ń yànnàná ní orí ètò Miliki Express títọ́jọ́ tó ní yìí ẹ wo kí n tó máa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ kira mi wọ́n ní tí egun ẹni bá jóore ó máa ṣe kí ni wọ́n ní ara aya àtọ́kù orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni Olúwatóyìn Òkí ọmọ wọn nílẹ̀ ọ̀kun ọ̀kun o là ń kíni nílùú tèmi ṣàlàfíà kẹ̀rá mo wá ní kábà mo wá ní kéye ẹ nílé bàbá tèmi oríkì tèmi tó bá ti ń kí mi bá orí mi máa ń wó ne wọn ní èmi ní ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pọ̀ yọrùnú ọmọ kálẹ́dúró bẹ́ṣu ọmọ àlùbọ́ mi méjì ọkàn jẹ́ ọmọlù ọkàn jẹ́ ìhàgì ọmọ alálẹ́lì sọkọ wọlé bí sẹ̀pẹ́ igi wọlé bí gẹ̀ǹgẹ̀ àyìn ọmọ akíkọ́ kọlí sọkọ ọmọ amọ́kọ́ fọná wọ́rọ́sọ́ àdì ọjà ọmọ kálẹ́dùró bẹ́ṣu ọmọ bàbá òṣèkínní ọmọ bàbá ìṣolójó líkalíka ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí sí orí ètò Miliki Express ẹ̀yin gbogbo olólùfẹ́ wa ẹ mọ̀ pé mo máa ń bẹ̀ yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ pé tí ẹ bá ti ń gbádùn ètò yìí ẹ bá wa sọ fún gbogbo àwọn aráalé yín gbogbo àwọn ọ̀rẹ́ yín gbogbo àwọn olólùfẹ́ yín pé ètò kan wà ní gbogbo ọjọ́ ajé pẹ̀lú Olúwatóyìn Òkí ẹ wá bá wa wá nǹkan fìdílé nítorí pé èmi ṣèlérí fún yín ní ọjọ́ tòní wípé ètò tèmi yìí ẹ wò mm, ètò àrà ọ̀tọ̀ ní sẹ́mọ̀ pé ọ̀tun ọ̀tun òun ni ọjọ́ ń yọ ara ọ̀tún ara ọ̀tọ̀ ó ní ètò tí mo lọ kó jọ tí mo lọ kó wọn wá fún yín lénìí ẹ má jẹ́ gbàgbé pé abala entertainment news náà wà àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà abala náà ó ṣe kí ni o ó wà níkàlẹ̀ tá ń sè lọ́wọ́ báyìí wọ́n ti ń fi iyọ̀ sí wọ́n ti ń fata wọ́n ti ń fepo sí gbogbo ẹ̀ àti ń fepo sí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ à ń sè é kó lè jiná fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ wo kí ètò kan tó máa tẹ̀síwájú ètò kan lọ́kọ́kọ́ lọ fẹsẹ̀ rájọ́ náà tí a bá padà dé abala àwọn ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíátà òní ó máa máa lọ. ẹ ẹ jẹ́ lọ gbọ́ orin ọmọ wa tẹ́ni tán pè ní Power Rangers à ń bọ̀ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin olólùfẹ́ wa ètò tí ń dún kọ̀ǹgọ́ kọ̀ǹgọ́ ó ti ń dún kọ̀ǹgẹ̀ kọ̀ǹgẹ̀ ètò tí ń lọ ní pẹrẹ ònìyẹn ẹ bá wá nǹkan fìdílé nítorí pé ìgbà Miliki Express ó ti wà lórí omi báyìí kí ló ń ṣe o ó wá ń lù lùwẹ̀ lùwẹ̀ lùwẹ̀ ó ń jó ìràn ìràn ìràn ẹni tó bá mọ̀ wẹ̀ ẹ jáde ẹ bá fún gbogbo olólùfẹ́ yín gbogbo ẹni tó bá mọ ìwẹ̀ mílíkì ìwẹ̀ ẹ jáde kẹwàá bá wa jẹ̀gbádùn ètò yìí ẹ má jẹ́ kómi kọ́kàn gbé igbá mílíkì express lọ rárá tómi bá gbé lọ a kò ní dá bẹ́yẹn ẹ wá bá wa jẹ̀gbádùn ètò mílíkì express tó ti ń mìmì rànràn lórí ibú báyìí báyìí báyìí pẹ̀lú èmi olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ṣàmọ̀ gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe fún gbogbo ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní orí ètò mílíkì express gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé gbogbo bó ṣe ń ṣe pọ̀ bó ṣe ń fata fiyọ̀ sí gbogbo ẹ̀ kó bá lè dodidi àwọn ìròyìn lọ́lọ́kanjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa bíbá ilẹ̀ ti máa ní àǹfààní láti máa gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà ẹ òní mo fẹ́ ṣe àfihàn rẹ̀ wọ́n ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn àwọn ìròyìn tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà à ń bọ̀ Tóyìn Abraham náà ti wà nínú àwọn Benz gang láìpẹ́ yìí ni wọ́n ra ọkọ̀ irinṣẹ́ tuntun tí gbogbo àwọn olólùfẹ́ wọn dẹ̀ ti kí wọn kú oríire àwa náà kí wọn kú oríire o irú oore báyìí kò ní tán ọ̀dẹ̀dẹ̀ wọn àmì àṣẹ. gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó Tonto Dike ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn ti Instagram láti sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ àti òwò àgbẹ̀. wọ́n ní àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ yìí nítorí pé àǹfààní rẹ̀ wà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti pàápàá jùlọ ọmọ wọn tí ó ń jẹ́ King ó fẹ́ràn ohun ìsìn lọ́pọ̀lọpọ̀ nítorí náà làwọn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú títọ́ ohun ìsìn lọ́lọ́kan òjọ̀kan. a gbọ́ ìròyìn wípé Fúnkẹ́ Akíndélé Bello ó jẹ́ gbajúmọ̀ òṣèré tí ó kọ́kọ́ ní nine million followers ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ gbajúmọ̀ òṣèré ni ó ní àṣà láti máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń tẹ̀lé wọn nígbà tí followers wọn bá ń dàgbà sí i ètò ìdìbò national ti àwọn Actors Guild of Nigeria tó ń ṣe láìpẹ́ yìí ní ìpínlẹ̀ Akwa Ibom ti yọrí sí rere òṣèré Emeka Rollas tí ó jẹ́ national president ni ó tún padà bọ́ sí ipò náà Chief Femi Branch jẹ́ national vice president southwest Monalisa Chinda jẹ́ PRO àwọn òṣèré àgbà lọ́lọ́kanòjọ̀kan bíi Honourable Desmond Elliot Ọ̀túnba Bọ́lájí Amúsàn Ṣẹ́gun Arinze, Kepi Epeyong Ronnie Diko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ó péjú pésẹ̀ síbi ìdìbò Actors Guild of Nigeria yìí òṣèré Austin Emmanuel ti jáde láti sọ fún àwọn oníròyìn kan pé àwọn olólùfẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan ti ránṣẹ́ sí wọn pé kí ló dé tí wọn kò tí gbére kankan jáde fún ìgbà díẹ̀ báyìí wọ́n ti dáhùn wípé àwọn wà lórí ìwádìí ni o tí ó péye nípa áfíríkà nítorí pé wọ́n pinnu láti gbé eré àgbéléwò kan jáde tí àkọ́rí rẹ̀ jẹ́ áfíríkà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò láti Republic of Benin Togo Ghana Mozambique àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè ṣe ìwádìí tí ó péye nípa áfíríkà kí iṣẹ́ náà kó bá a lè jáde bó ti tọ́ àti bí ó ti yẹ akíngbajúmọ̀ òṣèré ìyá wa Ṣọlá Ṣóbọ̀wálé kú oríire látàrí àmì ẹ̀yẹ tí wọ́n gbà ní AMA Awards tí wọ́n ṣe láìpẹ́ yìí wọ́n gba àmì ẹ̀yẹ òṣèré obìnrin tí ó tayọ Best Actress in a Leading Role nínú eré tí àkọlé rẹ̀ ń jẹ́ King of Boys ìròyìn arábìnrin kan tí ó jẹ́ òṣèré nínú ẹ̀ka tíátà ti òyìnbó tí ó sì jẹ́ ọmọ ẹgbẹ́ Actors Guild of Nigeria ni ó ti pàdé àgbákò arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Christabel Ruth Amaka jẹ́ òṣèré àti awakọ̀ powó ìyẹn Uber wọ́n jáde láti wá oúnjẹ ọjọ́ wọn wọ́n gbé àwọn arákùnrin méjì kan sínú táxi wọn wọ́n pa arábìnrin yìí tí wọ́n dẹ̀ ju òkú wọn sí etí ọ̀nà ní àgbègbè lẹ́kì ní ìpínlẹ̀ èkó a kí ọlọ́run ó bá wa dẹ́kun irú aburú yìí o àmín àṣẹ. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki ṣàmọ̀ pé a máa ń ṣe kí ni o àwọn máa ń Miliki ní orí ètò ni ẹbí ọdún ṣe ń lọ sópin ẹ wò ó ẹ mo fẹ́ gbà yín níyànjú kan ṣẹ́ wò ó gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sí yín tó fẹ́ dàbí adójúkọ àbí ìṣòro ẹ bá wa ṣe kí ni o ẹ bá wa kó wọn sápá kan tí ètò Miliki Express bá ti bẹ̀rẹ̀ ẹ wò ẹ gbàgbé gbogbo ìṣòro tó bá ń ṣẹlẹ̀ sí yín kí ẹ máa ṣe kí ni o kí ẹ máa mílíkì níbikíbi tí ẹ bá ní àǹfààní láti máa wò wá bóyá nílé ni o bóyá lọ́nà ni o bóyá lóko ni o bóyá níbi iṣẹ́ yẹn máa ní àwọn tó tún wà lọ́nà ńkọ̀ tí wọn ò ráyè wo amóhùnmáwòrán wọn mo ti máa ń sọ fún yín lọ́sọ̀ọ̀sẹ̀ pé tẹ́bákọ̀ ti bá wa download StarTimes app sí orí fóònù yín bẹ́ẹ̀ ni o ayé ti dẹ̀rọ̀ lórí fóònù yín tágo kan bá ti lù ẹ̀yẹn kan tẹ Orísun jáde kẹ̀dẹ̀ máa wo Miliki Express lọ nìyàn ṣùgbọ́n kí ètò kan tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fẹsẹ̀ ra jóná sí orin DJ Neptune níbi tí ó ti feature D'banj àti Flash Ojoro àbọ̀ káàbọ̀ padà sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala movie thriller àwọn movie release tí mo yànnàná rẹ̀ tí mo kó wọn jáde fún ìgbàládùn ẹ̀yin olólùfẹ́ wa lẹ́nìí látòrí alágbàwí ayé títí dórí ayépẹgba àti títí dórí ẹ barrister Sellat ẹ ẹ wọ tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo ṣèlérí pé màá tún lọ yan àwọn sinimá kan tí ó gbóná lọ́wọ́lọ́wọ́ báyìí fún àfihàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún ẹ̀yin tó bá jẹ́ gbádùn abala yìí ẹ wò kẹtún pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má dẹ̀ jẹ́ kó jẹ́ ẹ̀yin nìkan ló máa wọ̀ ẹ pé àwọn olólùfẹ́ yín ẹ sọ fún gbogbo olólùfẹ́ yín wípé tibikíbi tí wọ́n bá wà yálà níbi iṣẹ́ ni o níbikíbi tó bá wà kẹkàn dáńlódù StarTimes app sí orí fóònù yín tágo kan bá ti lù ẹ̀yin kẹ bá wa wa tẹ Orísun jáde ẹ máa wo ètò Miliki Express lọ nìyẹn ṣùgbọ́n kí ètò ọkọ tó máa tẹ̀ síwájú ẹ jẹ́ ká lọ jẹ gbádùn orí jóró láti ọwọ́ Wizkid ẹ má lọ́ọ̀bì kankan nítorí pé tá a bá padà dé abala kan tí màá tún máa ṣe àfihàn rẹ̀ ó ń bọ̀ lọ́nà ẹ bá wá nǹkan fìdílé ẹ jẹ́ ká jẹ gbádùn orin jóró láti ọwọ́ ọmọ wa Wizkid à ń bọ̀ ẹ káàbọ̀ padà sí orí ètò wa Express ètò tó ń Miliki ẹ kú jókòó látàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fún àǹfààní gbogbo ẹ̀yin tó bá ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí orí ètò Miliki Express lẹ wà níbi tá ti bá pàdé olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ní gbogbo ọjọ́ ajé ní aago kan báyìí bẹ́ẹ̀ ni o ètò yìí wà fún ìgbàládùn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé tẹ́bọ́dẹ̀ ti rí mi kẹmọ̀ wípé ìdárayá yín òun ló jẹ mí lógún níbikíbi tí a bá wà níbi iṣẹ́ ni ò nílé ni o ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kẹ́tì ẹ̀gbà sí mi ráńpẹ́ kẹ́ pé ah èmi fẹ́ wo ètò kan táwọn customers bá tiẹ̀ wà tó ń tajà lọ́wọ́ ẹ kàn gbé fóònù yín sẹ́gbẹ́ kan kẹ́ máa jẹ gbádùn rẹ̀ lọ ní kò dìgbà tí ẹ bá wà nílé níwájú amóhùnmáwòrán yín lọ́wọ́lọ́wọ́ báyìí abala abala future story ìròyìn ráńpẹ́ kan tí mo ti lọ yàn wá fún yín ẹ̀ tó jọmọ́ nǹkan tó ṣe pẹ̀lú ẹ̀ka tíátà ẹ wo ẹ jẹ́ ká lọ jẹ̀gbádùn ìròyìn ráńpẹ́ díẹ̀ à ta ló yẹ kí a dá lẹ́bi nínú òṣèré àti olùdarí eré iṣẹ́ òṣèré ó jẹ́ iṣẹ́ tó nílò ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ láti ṣe nítorí pé àwọn òṣèré máa ń kó ipa ẹlòmíì tàbí ipa tí ó yàtọ̀ sí ìgbésí ayé wọn lọ́pọ̀lọpọ̀ àwọn òṣèré kan wà nínú ẹ̀ka tíátà tí a ti mọ̀ fún ipa kan pàtó bíi ipa ìgbéraga ipa ìrẹ̀lẹ̀ ipa olówó ipa tálákà ipa adẹ́rìnpòṣénú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kì í ṣe pé wọn kò lè kó ipa mìíràn ṣùgbọ́n àwọn awádìí kan ti sọ pé àwọn olùdarí ló máa ń ṣokùnfà kí òṣèré máa kó ipa kan lóòrèkóòrè àwọn kan náà dẹ̀ tún sọ wípé kì í ṣe gbogbo òṣèré ló ní ìmọ̀ tàbí ọpọlọ tàbí okun tàbí ọgbọ́n láti kó ipa oríṣiríṣi pàápàá jùlọ àwọn olùdarí tí ó jẹ́ ọ̀lẹ máa ń fún àwọn òṣèré ní ipa kan nínú ọ̀pọ̀lọpọ̀ eré ní àkótán gẹ́gẹ́ bí òṣèré tó dára rẹ̀ lójú ó yẹ kí òṣèré lè kó ipa oríṣiríṣi kí àwọn olùdarí náà dẹ̀ máa ní sùúrù láti dán àwọn òṣèré wò fún ipa míì ju ipa tí wọ́n ti mọ̀ wọ́n pẹ̀lú. èyí ni àwọn òyìnbó ń pè ní stereotype kí òṣèré máa kó ipa kan lóòrèkóòrè. ẹ sí orí ètò wa ètò yìí Miliki Express ètò tó ń Miliki ẹ̀yin olólùfẹ́ wa tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní orí ètò Miliki Express lẹ́wà níbi tá a ti máa ń ṣe kí ni o láti máa ń miliki bẹ́ẹ̀ ni o níbikíbi tí ẹ bá wà yálà níbi iṣẹ́ ni o nílé ni o níbi tẹ́ ti ń ta ọjà yín ni o àá kò séwọ̀ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yẹ kẹ́tẹ́ ti gbà sí mi ráńpẹ́ tágo kan bá ti lù ẹ kò dìgbà tẹ́ bá wà nílé tẹ́ wà níwájú amóhùnmáwòrán yín tẹ́yìn bá kàn ti bá wà ní StarTimes app ní orí fóònù yín ẹ wò ó ẹ kàn gbé sẹ́gbẹ̀ẹ́ kan táago kan bá ti lù kẹtẹ Orísun wọlé ẹ máa máa jẹ̀gbádùn ètò Miliki Express lọ nìyẹn ẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tó bá dẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀wẹ́ má ti lọ̀bì kankan ẹ bá wa dúró di ìparí ètò bẹ́ẹ̀ ni o kí ètò kan tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ náà tá a bá padà dé màá tún máa sọ̀rọ̀ nípa nǹkan díẹ̀ ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin Tiwa Savage níbi tí ó ti future Wizkid orin tá à ń pè ní má lọ à ń bọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ kú ìjòkó látàárọ̀ ẹ̀yin dádì wa tí ó wà ní orí ìjòkó mo kí yín pé ẹ kú ìjòkó ẹ̀yin mọ́mí wa tó wà ní ibi iṣẹ́ mo kí yín pé ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tó wà ní ìrìn àjò a kí yín pé ẹ kú ìrìn àjò dáadáa lẹ́ ò padà sílé yín o àmì àṣẹ tó a ní ọwọ́ Ọlọ́run tó fún wa ní àǹfààní tó dẹ̀ ràn wá lọ́wọ́ láti bá ètò yìí láti abala àkọ́kọ́ ẹ níbi tí a ti lọ ṣe àwọn ìròyìn títí dé abala àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà àwọn abala sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde àti abala ìtàn ráńpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí bíbá ẹni ọlọ́run ràn wá lọ́wọ́ dé bíbá ẹ̀ láti máa kásẹ̀ ètò sílẹ̀ fún ti tọ̀sẹ̀ yìí fún gbogbo ẹ̀yin tí ó bá nífẹ̀ẹ́ ètò yìí tẹ́lẹ̀ mọ̀ pé ẹ fẹ́ máa rí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ lè kàn sí wa fún ìpolówó ọjà kí lẹ̀ ń tà ẹgbẹ́ wa ẹ jẹ́ ká bá yín ìpolongo rẹ̀ fáyé ẹ̀wọ́n ní ẹni tó bá tanná tó gbé e sábẹ́ òrùlé ẹ̀yin náà yóò máa wà lábẹ́ òrùlé kò sẹ́ni tí ò rí ṣùgbọ́n tẹ bá tanná yín tẹ wá gbé e sí orí ilé ẹ̀wò ó máa tàn sọ̀kalẹ̀ ní gbogbo àgbáyé kí lẹ̀ ẹ gbé wá sí iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ jẹ́ ká bá yín polongo rẹ̀ fàáyé ẹ bẹ́ẹ̀ ni o ẹ lè kàn sí wa ní orí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tó bá fẹ́ tẹ̀lé wa ní orí ẹ̀rọ ayélujára gbogbo àwọn handles wa lẹ́ẹ̀rí tàti kọ tẹ̀ sí orí amóhùnmáwòrán yín yálà lórí Facebook ni o yálà lórí Twitter ni o lórí Instagram àti lórí website wa gbogbo ẹ̀ láti kọ síbẹ̀ ẹ lè máa tẹ̀lé wa kí ẹ lè máa bá ìwọn ètò wa lọ́lọ́kan lọ lóòrèkóòrè lóòrèkóòrè ẹ fún àǹfààní gbogbo ẹ̀yin náà tó bá wò pé Olúwatóyìn Òkè Òkun ẹ fẹ́ bá mi dọ̀rẹ́ pọ̀ ní orí ẹ̀rọ ayélujára tó bá ti lọ sórí Instagram ẹ̀yin wá Ìyálájé tíátà tẹ bá ti rí ìyálájẹ tíátà èmi nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ ní orí instagram bẹ́ẹ̀ ni tẹ bá ti tẹ̀lé mi èmi náà tẹ̀lé yín padà ní orí facebook náà ń kọ tí bá ti wá official Toyin Oki official Toyin Oki kẹ wọlé màá ṣe kí ni o màá gbà yín wọlé ẹ eléyìí dá nítorí pé ìbẹ̀lẹ̀ ó ti máa rí àǹfààní láti máa rí gbogbo àwọn pictures àtàwọn fọ́nrán kéékèèké tí a ń yà tá a dẹ̀ ń jù síbẹ̀ látàrí iṣẹ́ tá a ṣe yìí náà ni pàápàá jùlọ ẹ máa ní àǹfààní láti máa jẹ àwọn ẹ̀bùn lọ́lọ́kanjọ̀kan tí ẹ bá ń tẹ̀lé mi ní orí official Tóyìn Òkì ní orí Facebook ẹ wo ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ẹ olórin kan ló sọ pé wọ́n ní gbádùn ṣe ń parí lọ ire owó ọmọ àlàáfíà kó wọlé tọ̀ wá wá bẹ́ẹ̀ ni orin Fọlárìn Ṣọ́mẹ́fún wọn ni bí ọdún ṣe ń parí lọ orin àdúrà yìí ire owó ire ayọ̀ ire àlàáfíà kó wà ní ọ̀dẹ̀dẹ̀ mi o èmi ní kọ́kọ́ àti fún gbogbo ojú tó ń wò wá ní ọjọ́ tòní yìí kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ká fi ire ayọ̀ àti àlàáfíà pàdé ẹ̀yin dáàdi wa ẹ máa mílíkì ẹ̀yin mọ́mì wa ẹ máa mílíkì ẹ̀yin bọ̀dá àǹtí wa gbogbo wa àti ọmọdé àti àgbà ẹ máa ṣe kí ẹ máa mílíkì ẹ jẹ́ kí n máa fi orin yìí ṣe ó dàbọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká lọ gbọ́ orin Davido tó sọ pé blow my mind orin Davido tó ń jẹ́ blow my mind ó ní mo fi máa ṣe ó dàbọ̀ sí yín lẹ́nu ó dàbọ̀.